وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ihun tí èèyàn fi tán rẹ̀ ó ti wà lọ́nù ìbéèrè tó jẹ mọ́ tí dáhùn náà sì jẹ mọ́ náà lókè tí èèyàn bá jẹ kọ̀bùlí téèyàn bá bá jẹ́ pé kọ̀bùlí ni ìmáàmù fẹ́ san nígbà jẹ́ pé ìtumọ̀ kọ̀bìlì ni pé síwájú kó tó sálámù yóò forí balẹ̀ àwa tá a bá bá òun pé àjọ forí ni òun torí pé lọ gbọ́dọ̀ yà wá àwọn pé báàdì ni ìmáàmù tẹ̀ràn ọkọ̀kọ̀ ti sálámù tẹ̀nà ó wá forí balẹ̀ lẹ́ẹ̀mejì ìsálámù yẹn iná ni ó ya wá àti ìmáàmù àní bá sẹ̀ gbà a ní bá sẹ̀ tó kí tí màmú fi forí balẹ̀ lẹ́ẹ̀mejì tá pé kọ́ọ̀bù lé ni ẹnu pé ńgbà tẹ ẹ ṣàlàyé irú ìtanràn wo àbí irú kí ni ohun tó ṣe lórí ìrun láti mọ̀ pé ṣé kọ́ọ̀bù lé lọ́yọ̀ kọ́ sẹ́ni àbí báàdì kọ́ máa rí pé báàdì lọ́yọ̀ kọ́ sẹ́ni lẹ́yìn pé ń kọ́ọ̀bù lé gan torí pé kéèyàn san kọ́ọ̀bù lé àwọn ohun tí máa ń jẹ́ kéèyàn san kì í fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ bíi báàdì so ohun tí wọ́n yẹ kéèyàn ṣe kọ̀bìlì òun ni pé yẹ kéèyàn jókòó láàrin èèyàn jókòó téèyàn fi dìde padà téèyàn fi jíjá kẹlẹ́ kẹta kò ní ìdí kéèyàn padà lọ jókòó yẹn mọ́ téèyàn bá fẹ́ sálámọ̀ yọ wá forí balẹ̀ lẹ́ẹ̀mejì kó tó di pé yọ sálámọ̀ òun ni kọ̀bìlì àwọn míì tọ́jú ọmọ bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ́ kọ̀bìlì òun ni pé dípò kéèyàn sọ pé sẹ́mi Allahu hamida èèyàn bá wí kẹ̀kà èèyàn forí balẹ̀ lẹ́ẹ̀mejì kó tó

ó yẹ kó dìde rákà ẹlẹ́ẹ̀kẹrin ó bá jókòó ní rákà ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá sí subhanallah ìjókòó tó jókòó sí rákà ẹlẹ́ẹ̀kẹta yẹn ó ti jẹ́ kí irun yìí ó lé nìyẹn o kò ní jẹ́ kọ́bìlì mọ́bà àdínní ọjẹ́ o ohun tó kẹwàá bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tá a mọ orú tẹ̀rìntẹ́ni yìí dá lórí wọn bọ̀tẹ́ sá sọ pé kọ́bìlì ni tọ́ba ti jẹ́ kọ́bìlì yóò máa jẹ́ àbá tán àbá forí balẹ̀ lẹ́ẹ̀mejì nígbà bá forí balẹ̀ lẹ́ẹ̀mejì tán láṣẹ wa jẹ́ nìkan tó yẹ pa ní òun dìde ni ó tó wa ká láàrin àwa àti ìmáàmù wa bákan lọ fi sàmàlì kan tó lọ bàtà.